wàhálà ti wà o wàhálà ti wà fún pọ́tébù ọmọ ọlálọ́mí o alágbára ọkùnrin oní six pack tí ń gbé wéètì kan ló mọ̀ ti gba ìkan lára àwọn ogunlọ́gọ̀ ìyàwó pọ́tébù bèbí ọmọ ọlálọ́mí tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀ọ̀nì bẹ́ẹ̀rì eléyìí ò wá pọ̀ jù ànẹ́yìn tẹ́ ẹ súnmọ́ pọ́tébù ọmọ ọlálọ́mí ẹ dákun ẹ bá wa yọjú wò ṣé kò tí ì máa ní high blood pressure báyìí torí pressure ilé ìpọ̀jù fún pọ́tébù ọmọ ọlálọ́mí ẹ wò nínú ọ̀sẹ̀ tá a fẹ́ mú ìwàhálà gidi máa ṣẹlẹ̀ wàhálà promax máa ṣẹlẹ̀ ọlọ́pàá máa kó everybody torí loved up pictures and videos yìí ó lágbára. ẹ ṣé gbogbo wa la mọ̀ ní Berry dáadáa lórí social media I think òun ni second or third baby mama Portable Baby ọmọ Ọlálọ́mí tó sì bímọ ọkùnrin làǹtìlanti kan fún Portable hey, àmọ́ ó dàbí ìgbà wípé ẹnu Portable ò ká Ọ̀nìbẹ́rì rárá hey, kò ká rárá bí ó ṣe káwọn ìyàwó tó kù gbogbo ìgbà báyìí lọ́nìbẹ́rì fi máa ń drag Portable ọmọ Ọlálọ́mí lórí social media lórí ọ̀rọ̀ child support tá máa pariwo ẹ̀ pé ah kò fóun lówó láti fi tọ́jú ọmọ tóun bí fún tó ní àtìgbà tóun ti lóyún fún Portable ní Portable ti pa òun ti pẹ̀lú oyún pẹ̀lú ọmọ pé kò ṣẹ̀tọ́ ẹ̀ lórí ọmọ tóun bí fún un ṣe mọ̀ pé Portable náà sì máa ń jáde fún ọ ní bẹ́rì ní ní gbogbo ìgbà tá a máa pè é lólóṣó àmọ́ ọ̀hún ó dà pé bébì yìí tó ń pè ní ọ̀nìbẹ́rì gan ló yẹ ká máa pè ní èṣù lẹ́yìn pọ́tébù nítorí bí pọ́tébù bá sọ nǹkan ẹyọ kan báyìí ọ̀nìbẹ́rì ó fi mẹ́wàá dá padà ní gbogbo ìgbà ló fi máa ń gbójú wo náà Portable Baby ọmọ Ọlálọ́mí kò dàbí àwọn ìyàwó tó kù tó ṣe pé ẹnu Portable ká dáradára hmm. tẹ́ ẹ̀ bá sì gbàgbé pé irú ínsídẹ́ǹtì báyìí mà tún ti ṣẹlẹ̀ rí sometimes last year I think eh, Portable rí ìyàwó rẹ̀ ìyẹn Oni Berry pẹ̀lú Koko Zaria tó jẹ́ kan lára àwọn boys ẹ̀yìn MC Olúọmọ nígbà tó lọ ṣe ṣóò kan ní Òṣòdì tí Portable bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní dragi Koko Zaria tó bẹ̀rẹ̀ sí ní dragi Tafa àtẹ́gùn gbà yẹn kan tó correct ẹ̀ pé Koko Zaria ni ẹni tó gbàyàwó rẹ̀ o. rántí bí Portable ṣe drag Koko Zaria ń gbà yẹn. <laughs> orúkọ ẹ gbé síra ni a ní Koko Zaria lórúkọ lákè tó gbé ọmọ tó bímọ fún mi tó gbé sílé tó ń fọwọ́ fọwọ́ gbé gbọ́ sọmọ mi lórí ẹni kọjọ́ mọ mi padà mi ò mọ̀ pa ọ̀dọ́ ẹgbẹ́ ẹ̀yìn fáìtì mi sí oṣòdìdé mi ní má sì rí náà mo ti wọ́ṣòdìdí mi tẹ̀ fẹ́ mọ́ níbọ̀dì tó bá jẹ́ ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀jọ̀ torí ọlọ́run ẹni tó lú ọmọ mo fọlọ́run bẹ̀ yín o ẹni tó lú ọmọ ìjọba ọ̀gá mo fọlọ́run bẹ̀ yín bá mi sọ fún ọmọ gbogbo ọmọ mi seven days akóyedé gbọ́dọ̀ kọ̀ mí lára o ẹ sọ fún wọn mi bá fẹ́ ọmọ mi kọ́ bá fẹ́ yàwó tó fẹ́ mi ò mọ́ pa ẹ̀ ọmọ tó bí fún mi ni kò gbé fún mi ṣáà gbọ́ mi ò mọ́ pa ẹ̀ ọmọ yẹn ní kò gbé wá ẹ lè máa gbé owó ọwọ́ sórí ọmọ ọlọ́mọ sẹ́yìn lẹ bímọ ni. Ah, now bọ̀bọ̀ oníjìmù yìí tí wọ́n lọ ń post loved up videos àti pictures pẹ̀lú ọ̀nì berry. hey, kí ló máa ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ tá a fẹ́ mú àníṣe wàhálà promax máa ṣẹlẹ̀ torí mo mọ̀ wípé portable àti wọ studio báyìí fún ọ̀nì bẹ́rì àti bọ̀bọ̀ oníjìmù yìí o nítorí pressure tó ń fún yín náà pọ̀ ju gbogbo wa la kú mọ́ portable dáadáa kò ní gbà rárá àti eh, ti máa kúkú orin new album fáwọn méjèèjì báyìí ó dẹ̀ máa láòdì gidi gan ni hmm. ṣùgbọ́n ṣé ká má pààrọ̀ bọ́bọ́ yìí náà fàìn ju Portable lọ lóòótọ́ ó dùn wò lójú àmọ́ ṣé léyìí ò wá pọ̀ jù ṣé pressure tán fún eh, Portable ọmọ Ọlálọmí tí wọ́n ń fún yìí lórí social media pẹ̀lú àwọn up pictures and videos yìí ṣé kò ti wá pọ̀ jù fún Portable ọmọ Ọlálọ́mí báyìí ẹ eléyìí ò máa dáa. ṣé ẹ sì mọ̀ pé òríjà dunnú náà ni Portable tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun kan ìjà kan wàhálà kan ni lójoojúmọ́ lórí social media àní problem máa ṣẹlẹ̀ nínú wíìkì tá a fẹ́ mú yìí torí bọ̀bọ̀ òní Jim àti Honeyberry loved up videos lórí social media àló máa dá nǹkan sílẹ̀ ó máa dá wàhálà rẹpẹtẹ kalẹ̀ ní òtòrí Portable Baby ọmọ ọlálọ́mí mo jẹ́rìí ẹ̀ wípé kò ní gbà rárá ó máa drag wọn bí i pass my neighbor generator ni o nínú ọ̀sẹ̀ tá a fẹ́ mú i kí ló máa ṣẹlẹ̀ ẹ̀yin tèmi ẹ kí ló opinion yín gan lórí ọ̀rọ̀ love dot pictures and videos tí Honeyberry náà lọ fi sórí social media ṣó ń tẹ̀ láti máa pressure Portable Baby ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ máa bá mi fèrò yín lórí èsì comment section o ọ̀rọ̀ Portable Baby àtàwọn ogunlọ́gọ̀ ìyàwó ẹ̀ lórí social media wàhálà house of commotion gidi ló yẹ ká máa pè ó èlé ìtúnlágbára ó lè koko. Please remember to subscribe like share and follow us. Thanks for watching.